ọlọ́run ọba àlekẹ́ọ́lá ọmọ àtẹ̀síwájú nínú tírà tí a fún sálàyé fúnra wa tí a kó kọ̀rọ̀ ní mọ̀sáwí olè àfàlà wà á tàrò ha alàlẹ́ òmà àwọn ìwà abú àti ipa tó ní lórí àwùjọ abala tí a wà lọ́wọ́ òun níbi tí a ti ń àwọn. jẹ́sí kó láwọn àgbà tó máa ń fà á lóríṣiríṣi àwọn àlàyé ti wáyé púpọ̀ lórí eléyìí èyí tá a pè ní al-inhirafat al-jinsiyya tó yẹ pé lábẹ́ láti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sìnà ibẹ̀ náà láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn akódìjọbọ bákan náà asihak tá a pè ní lesbian obìnrin àtobìnrin tí wọn máa bára wọn ní àsìkò bitira yìí náà láti sàlàyé àwọn nǹkan wọ̀nyí fúnra wa àwọn sọ àwọn nǹkan tó máa ń fà á àti sàlàyé lẹ́yìn náà ṣáájú inú àwọn nǹkan tó máa ń fà á òun náà ni àwọn ìròrí ìmọ̀ ojúyàwó náà ń ga bí ó ti yẹ bákan náà àwọn wasaidul ilam àwọn nǹkan tá a máa fi tó máa fi fún wa ní àwọn information nǹkan tá a rí nǹkan tá a gbọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ipa burúkú táwọn náà ní ó máa ń léde sí kí èèyàn ya onísìnà látara kí ọkùnrin àtọkùnrin kí wọn máa bára wọn ní àsìkò lọ́nà tí ò tọ́. tàbí ọkùnrin sọkùnrin náà náà wọn bára wọn lásìkò kò tiẹ̀ sọ́nà kan tó tọ́ níbi ìyẹn bẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin pẹ̀lú obìnrin lẹ́yìn tó yẹ kó gbogbo ẹ̀ náà ló fi káyé lénìí gbogbo àwọn wọ̀nyí nínú àwọn tí máa ń jẹ́ kó àwọn tá à ń rí níta ń gbọ́ gbogbo ẹ̀ náà máa fi hàn kódà ó lè wáyé láti bí ọ̀rọ̀ ó lè wáyé láti bí ìrìn ó lè wáyé láti bí ìṣe bákan náà náà ẹ̀ka tí a tún sàlàyé ṣáájú òun náà ni aligina walmaazi orin kíkọ music gbígbọ́ gbogbo àwọn nǹkan ẹ̀ tẹ̀rù báwọn. tẹ́ ẹ bá ti ẹ̀sìn sí pọ́sẹ̀ torí ṣe ní ṣeṣe ní ṣeṣe wáyé gbà mí tó o bá ti sì pọ́sẹ̀ bá omi mí báyálà ọ̀ ń gbọ́rọ̀ yìí lọ́wọ́ ni wọ́n á gbé sí ni àbọ̀ kàkà yẹn lé sí rédíò àbọ̀ sí tíìvì lọ́kàn sàdédé bá a ní tó yẹ ti wípé láàrin èsè pọ́sì tó credit káàkiri náà ni five credit ò tí ì lójú tù mélé bọ́wọ́ yunifásitì Amẹ́ríkà bóò ni wàá kẹrẹ náà wàá kẹrẹ dá sí wọn English náà ni o ti gbà bóò lọ́wọ́ àti ọ̀sẹ̀ tó ti yunifásitì ti gbà ọ̀sẹ̀ tó yẹ kiri àdúgbò wọn ló gbogbo wọn ti Amẹ́ríkà tó wàá wà lórí ẹ̀ ọdún méjì ọdún mẹ́ta kò tí gbà tààrà sì ti ń béèrè wọ́n mọ̀ wá lọ́dẹ jẹ́ sí pé kò sọ́kọ̀ kan tó pé sì náà làwọn máa sí lọ. bákan náà lórí eléyìí àwọn etí máa ń sí àwọn kan. wọ́n lé bẹ́ẹ̀ léyìí tá a fojú ara wa rí báyìí tó sì jẹ́ sí pípa tọwọ́ bá a rí ìtọ́ pípa tọwọ́ bá ọkàn bá àwọn ẹ̀kọ́ padà jẹ́wọ́ a sì rí ìtọ́ pé òun ò tiẹ̀ sí àwọn òbíkítà lórí ẹ̀ bàbá òbíkítà yóò bìkítà a rí ìtọ́ òun ló ń tọ́ òbíkítà ṣùgbọ́n mi bẹ bàbá àwọn ọmọ wípé ẹnu ọmọ tó ń dá àkà fún ọmọ yẹn òun ló léde sí nǹkan yẹn àwọn gàgbọ́n fẹ́ kó ṣe é ṣùgbọ́n òmí inú àwọn ẹ̀yà owó òtí ẹ̀bí títà kọ́dà rí i tó ṣe pé tí ẹ burú débi pé owó tó wá tó ń gbà lọ́dọ̀ àwọn ọkùnrin ìyá ń pa lọ́wọ́ ẹ̀ abẹ́rẹ́dà irú àwọn eléyìí látara àìníkà fún bàbá àìníkà fún ìyá gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yóò fi ẹ̀sìn tún ní tọ́lọ́ mọ́kálí báyìí kò tí ì rọrùn àti máa wò lórí fóònù káàkiri báyìí ẹni tí ó ní fóònù tó lè wo orúkọ àwọn táà sọ yìí lásìkò yẹn à yóò jẹ́ tó tọ́jẹun sápò dáadáa gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní ìdí sí ìwà ṣìnà láwùjọ wa ẹlẹ́ẹ̀keje òun náà ní táàmù sí tẹ́rìbíyà tuntun tó wíyà ríre ọmọ ẹ̀rí òun àti eléyìí tààkà táwọn ẹ̀rí tó so pọ̀ ríre ọmọ bó ti tọ́ àti bó ti yẹ ìfọ́nmọ́ ní múra ìfọ́nmọ́ ní education pàápàá jùlọ ní ìtọ́jẹ́ Islamic education ẹ̀rí oríṣiríṣi ni education tá a a ní Western education kódà a ní Muslim education ìyẹn náà tó wà ẹgbẹ́ mùsùlùmí ni ó tọ̀ wọ́n tó wọ́n education education tó wù yẹn lè mẹ́wàá Islamic bóun ti màá ni ó ti fún yàn nítorí náà ni ó fún yàn téèyàn bá ní èrè fún yàn bóun lòun náà ti ní ṣùgbọ́n ìtọ́jú àjùmí káàánú wà ní wípé kò gbọ́dọ̀ jẹ́ pé mo ti mà á kò gbọ́dọ̀ jẹ́ sí wípé báwo lọ́lọ́ ti wí báwo làlẹ́bí ti sọ òun yóò máa jẹ́ islamic. gbogbo àwọn kí là ń pè é skáàpù àbí kájẹ pé ní fìlà ní wá ní àwọn òrìṣà wà lẹ́nu àwọn òkú òrìṣà òrìṣà wà lẹ́nu àwọn òyìn ẹ̀ mọ̀ dáadáa nítorí wọn pèsè ẹ̀ lójú ẹ̀ skáàpù ló sì lò abẹ́rẹ́ kan àbí ká pé fìlà náà lọ́wọ́ obìnrin gbogbo tí ní ń ta yìí gbogbo tó lò kò sí kẹ̀kẹ́ àká tó lò kò sí tó bò àbí wọn náà ló ti ń lọ ní lọ́ra sọ̀kan lọ́ra bọ̀ lẹ́yìn tó yẹ pé tọ́ ọba tó wá wọ báyìí gbogbo ara rẹ̀ náà ni ọmọ àti òkà fún mi gbogbo ta ni ọmọ àti àgbàlú ìwé àwọn kọ́pẹ́tì nìyẹn gbogbo ìtúrẹ́dì ọmọ nínú gbogbo àwọn ọ̀gá tó lè léde sísì náà àwọn eléyìí náà ara tí ó burú di òun tó yẹ wa ká lẹ́yìn eléyìí ibi tí ó yẹ ká wọ̀ tẹ̀síwájú òun ni àwọn. min àfáàtì wá àwa kíkùlì ìrọ̀bá tìlìkìsì ìyá àfáàní ẹni ká bójú wo àwọn àléébù àwọn aburú tó wà níbi ìwà zìnà àti àtibọ̀tán tí ó máa jẹ́ torí zìnà yálà zìnà lọ́kùnrin sóbìnrin ni àbí láàrin lóbìnrin ni sì nípa bákan ní kọ́ra náà lọ́wọ́ tàhálà àzínà lè ṣe ọlọ́wọ́ bá lékè ọlá ó so sìnà àti ìmọ̀lógún pẹ̀lú ẹ̀ ó mú papọ̀ lẹ́yìn tó ti jẹ́ sí wípé kò sí ẹ̀ṣẹ̀ kan tó tóbi lọ́dọ̀ ọlọ́run tó mú kéèyàn kó mú pẹ̀lú ọlọ́run lọ fún sọ́kùn pẹ̀lú ọlọ́run káwá lè mọ̀ bí sinẹ́ náà ti tóbi tó ìtẹ́sẹ̀ rẹ̀ wá tóbi táàrí kan mí tó tóbi tó ọwọ́ àbí sinà ọwọ́ àbí kéèkì ẹ̀ ẹnìkà ọjọ́ kọ́ wọ́ọ̀rì ẹ̀wọ̀n tó bá ti wá ní ìwájọ́ wà ní mọ́ọ̀rẹ́jọ́ rẹ̀ yẹn ni pé báburú ṣíríkù náà ó ṣe tóbi tó ó fi hàn yí pé zìlá náà aburú tiẹ̀ náà tóbi ẹ̀ṣẹ̀ rẹ̀ tóbi ìyá rẹ̀ tóbi ọwọ́ jẹ́ kí wọ́n jọ kọ́ wọ́ọ̀rì kọ́lọ̀ wọn kò ju kókó ọ̀rọ̀ méjèèjì papọ̀ nínú àlùkò àná. inú àwọn ọ̀gá tí wọ́n ti jọ kó wọn rí lọ́yẹ pé àwọn ọ̀gá wọ̀nyí tóbi lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run jíjíya rẹ̀ náà ti tóbi lọ́dọ̀ ọlọ́run òun náà ní kọ́tù náà kéèyàn báyà fẹ́ẹ́ rí ta. olùbáṣẹ́ fẹ́ẹ́ rí ti ní wí ọ̀dà ọlọ́run yìí ó rí ọlọ́run bá ọlọ́run wá máa pọ̀ níbí ó wá fi nǹkan yẹn wọ́n jọ kọ́ wọ́rì nínú kábílẹ̀ màbẹ́sẹ̀ tiẹ̀ náà ti tóbi tó kéèyàn ó lè sì lá ọlọ́run fi kọ́ wọ́rì pẹ̀lú àwọn ọ̀gbìn inú àlàyé àlàyé mẹ́nu Suratul Furqan أعوذ بالله من الشيطان الرجيم قال والذين لا torí kò sí kẹ̀kẹ́ wọ́n jọ wò ó síra wọn kò sí quality kẹ̀kẹ́ tó yàtọ̀ mbẹ̀ tẹ̀ fún àwọn olówó ti ń bẹ̀ yẹn nǹkan tó wọ́n rà five thousand fún tèlé ìdílé ti náà ni o wọ́n ti bá wọn gbé fún owó glace lásán wọ́n bá wọn ta náà wọ́n kíkù sí iná òun náà lọ́rọ̀ rà mbẹ̀ wọ́n ti ta wọn ní fifty thousand naira àbẹ́rẹ́ ìgbà iná pàdé gbàtọ́ lọ́wọ́ bá yà wọ́n bọ̀ òun náà lọ́wọ́ bá débi ìgbé. والذين لا يدعون الله àwọn tó bá jẹ́ ẹ̀sìn ọlọ́run òdodo wọn kì í ná nàáfà pé sì ń sa wọn ṣùgbọ́n wọn lẹ́dí náà láyé tó náà wọn lẹ́dí náà láyé tó náà láyé náà náà pọ̀ wọ́n lẹ́yìn kó kálukú náà ti bá ń gbọ́ wa kó lóo eléyìí tá a sọ yìí sọ́nà òkú pé ṣé kò sọ́nà òkú ní ìlẹ́mí rẹ yàtọ̀ sí yìí tí gbogbo ọjọ́ ká pé ọlọ́run ò ní aṣọ tẹ̀síwájú wa bí ijó ní ìpẹ́tọ̀ bí nǹkan bá dé ta ní ta lọ máa ronú kàn ẹ̀rí bí nǹkan bá dé ta ló ronú kàn ẹ̀tọ́ bá ní bàbá sínú àlọ́ ronú kàn bó ṣe rí nìyẹn nígbà ló máa dàgbà gbọ́ yé bẹ́ẹ̀ bí nǹkan bá dé nítorí ọba gbọ́kànlé náà ló rò ó mo ti sọ ọ́ ní dáadáa wọ́n níjọ́ kan wọ́n há sí gbọ́dọ̀ ọ̀dùnkàn lọ́dọ̀ ìjọ́ lè kó percent àwọn tó mọ jìzánì àbáwọn tó wọn fi wọn lè sọ ọjọ́ tí wọn máa bọ òun ká àbẹ tí ń jọ lọ́wọ́ rárá. fèlèkébè o wọ́n níyẹn ló fi jẹ́ sí wípé ẹ̀ṣẹ̀ rẹ̀ ìyá ẹ̀ ọlọ́run fi tẹ̀lé kéèyàn pààyàn abẹ́rẹ́ gbà torí pé wọn wà nípa tó tóbi lẹ́sẹ̀ náà ni wọn fi tẹ̀lé ètí ń jẹ́ kéèyàn pààyàn jọba ó sì ná akúkú dálẹ̀ kékeré ó sọ pé nípa wa kéèsì kẹsẹ̀lẹ̀ bó tẹ̀ ń pé mi ti padà tó rí ẹni yẹn ti sè é kí n béèrè ó dàbí sọ náà ni. arákùnrin kan bẹ ọmọbìnrin tó ń sọ yìí níbi ọdún mẹ́ mẹ́rin sẹ́yìn ni mo mọ̀ fóun náà ti bímọ. ẹ bàbá tó bí tó lọ ọmọ gẹ́gẹ́ wọn wá pàdé ẹjọ́ ọ̀tọ̀ lẹ́nu. ṣéèkù méjì lọ́pàdé o ìran méjì lọ́pàdé papọ̀ lórí òun nìkan lóbi jẹ́sí wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣẹlẹ̀ láyé lóde òní islam takò ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ pé ayé tá a wà nísìnyí ayé táwọn èdè ẹ̀fẹ́ lọ́kọ́ mọ́ ní western world ní sìnkà tẹ̀lé lọ́wọ́ ayé nísìnyí yẹn àwọn obìnrin obìnrin ọ̀fẹ́ ní ọkùnrin ọ̀fẹ́ níyàwó mọ́ western world ní sìn wọ́n ti sọ àwọn obìnrin yẹ̀yẹ́ níta ti báwọn obìnrin wa nìyẹn táwọn fẹ́ gbọ́ àti táwọn fẹ́ ṣe láti lọ nígbà tí débọ̀ nígbà wọn sọ wọn pé àní ọkùnrin lè fẹ́yàwó méjì mẹ́ta àwọn obìnrin yà á owó ní méjì mẹ́ta yìí tẹ̀sán láti jọ ìtẹ̀sán láti ọ̀gá lórí méjì mẹ́ta ó dojú ẹ̀ lẹ́sìn ní western world gbẹ́dì ń sọ yìí wọ́n náà bá máa wọlé béèrè lórí gọ́ọ̀gù pé kí ni lọ ní western world kó lọ́ra àwọn obìnrin ó pè wá pọ̀ lára ìwé oyè tó kà á fúnra ẹ̀. àwọn ọkùnrin sì tí wọ́n ṣe ní wípé wọ́n kàn kọ́ńtrákì ni láàrin àwọn àtòbìnrin kan ọ̀fẹ́yàwó mọ́ mo fẹ́ bímọ tí màá dáa fẹ́ bímọ kódà ó lè jẹ́ pé ṣé tí wọ́n á ta ní wáyé láàrin wọn pẹ̀lú yọkàn lọ lè spam ẹ̀ ní ọ̀nà lè fi sí ibi ìgò kan wọ́n gbà lọ tútù tó má lè ti gbà lọ tútù wọ́n gbé sínú wọn obìnrin yẹn obìnrin yẹn ọkàn bá gbé sípàmù yẹn sínú yóò máa dìbẹ́lọ́pù bẹ́ẹ̀ tó bá ti dìbò tó bá ti bímọ ọmọ yẹn náà ni ó gbà yọ kó tó parí kó tó bá ti bímọ kó tó parí kọ́ńtàtì ẹ̀ nìyẹn àwọn míì sì ní ṣẹ́tú àyíntàpọ̀ wáyé láàrin wọn ṣùgbọ́n àgbélẹ̀tì tó wà bẹ́ẹ̀ náà ní pẹ̀lú òfin ni o pẹ̀lú pé wọ́n ti ṣàgbélẹ̀tì ẹ̀ka lẹ̀ tí ò ní pé wọ́n á di lọ́la òdìyàwó òdìyàwó kẹ̀kẹ́ agreement tó wà bẹ́ẹ̀ náà ni wípé ó bímọ fún mi tó bá ti bímọ tán tó bá ti tọ́jú ọmọ wọn tán ọ́ tó bá ti bí tán gbàrà màá gbà lọ́wọ́ tiẹ̀ màá tún kó báwọn tó tọ́jú ẹ̀ tí ó fi dàgbà tó bá ti bímọ tán tọ̀ fún alọ́ rẹ ó ti tán náà nù jẹ̀má ṣé tá lè kiri ayé náà nù dà wọn kò fẹ́ sí fámìlì má nìyẹn ṣé bọ́lá ti dìbò nìyẹn ọlọ́wọ́ tó bẹ́ẹ̀ ọlọ́run ní ká máa ní fámìlì ni àtọ́lọ́wọ́ ọ̀rẹ́ ṣé ètò tí níyàwó kèsè ètò tí níyàwó ètò tí lọ́kọ ni wọ́n. àlìjìlè dú dúró náà ráàbà òun náà ní ká nà wọ́n lẹ́gba láì sì ní nà wọ́n tààrù tààrù. àwọn òṣìṣẹ́ pàpàpọ̀ àlẹ́ yìí tá àbí ká kàánú wọn àní kàánú wọn o torí pé àwọn ta sọ bẹ́ẹ̀ ọlọ́run ló bẹ́ẹ̀ lọ́wọ́ láti gbé nùsùlá tó lò áyà lẹ́ẹ̀kejì ọlọ́ni àzáni yàtọ̀ wà záni. ó ń sì ná lóbìnrin wàzáni àtúnṣìná lọ́kùnrin fájìlì dúró ńlá wá ìdí mímí mùmáàmí àtàjẹdídà ọlọ́ọ̀ni ká nà wọ́n ní ọmọ ọgọ́rùn-ún lálà hundred lálà jẹ̀mọ́ abi òlẹ̀gbà ó ná àbí lóbìnrin ẹ wá wo tọ́lọ̀ tó wí ọlọ́ọ̀ni wà látà kó ara fà dín àánú ọ̀gbọ́dọ̀ wá fún yín níbi ẹ̀sìn ọlọ́run torí pé kẹ́ ẹ̀ nà ẹ̀sìn rẹ̀ tó ṣe kéèyàn nà wọ́n ẹ̀sìn ní àánú ọ̀gbọ́dọ̀ wá fún yín o lórí pé bẹ́ẹ̀ sì ẹ̀ wá ká ah, yà wá fún wa mọ̀ àbí kábẹ̀ kábẹ̀ lè mọ̀ yìí pé zina nǹkan tó yẹ kéèyàn ó jìnà sí tó yẹ kéèyàn ó lé díẹ̀ ẹ̀yin kó tó tó mi ní òun nàbì là ọlọ́run bá kó gbọ́ o tẹ bá nígbàgbọ́ tó wọn lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ káàánú sí náà o wàbìlì yẹ́wò bìlẹ̀ ààkẹ́ wàbìlì yẹ́wò bìlẹ̀ ààkẹ́ sẹ́ẹ̀sì gbà kọjọ́ kan bẹ́ẹ̀ tá ń gbé lọ́yọ̀ kẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ káàánú o kódà bẹ́ẹ̀ bá tún nà wọ́n wálé ṣáàtì àdá bá kò wọ́n tọ́ ìdìbò kan àwọn yàrá kan pé ẹnà áwọ. Ah, kíni a gbọ́dọ̀ rí nǹkan yẹn fìdí ẹ̀ múlẹ̀ lódodo. ọlọ́tí bá wá nà wọ́n tán ọkùnrin yẹn ẹ wàá gbé fóònù yẹn fóbìnrin yẹn láàrin ọdún kan àbíkẹ́ tí obìnrin náà lẹ̀ láàrin ọdún kan náà nílùú àwọn gbọ́dọ̀ ẹ fi láyé a tó wà ní à láyé a wà yí tọ́jú ní ìsìn wọn kọ́ tó kọ́ lu ara wọn yìí. ìmáàmù mọ́sálásí kan ọ̀gbọ́dọ̀ dáwọ́ baálé ilé àdúgbò kan ọ̀gbọ́dọ̀ dáwọ́ níbi ọba ti tẹ́kẹ́lẹ́ ẹba ti lu òfin ẹ̀sìn ṣùgbọ́n táwọn ọmọ kàtà máa sọ ọ́nù òtí ẹ̀ ní òfin ẹ̀sìn lọ́dọ̀ wa a máa sọ lórí kó kálukú lóbi lè mọ̀ yìí pé aburú ti fẹ́ mi sì ná kó sì tó nǹkan tó lọ ní ká má fọwọ́ àti ojú àdúgbò wa káwọn pé kẹ̀yẹ́ le nǹkan tó lọ ní ká sọ ìkẹtọ́lọ́ ní ká náà lọ́gọ́rùn-ún bláàlà ẹni pé kẹ̀yẹ́ le bákan náà àwọn bá ní wàá máa ìdàgá àwọn sáwọn méjèèjì ìtumọ̀ rẹ̀ ni wípé ilẹ̀ wọn ló kópa àwọn náà kò sí pé wọn ọ̀tẹ́ mùsùlùmí mọ́ ìjìyà ẹsẹ̀ wọn òun tọ́lọ̀ ní ká gbélé wọn lórí wọn ti gbélé wọn lórí ẹ̀ ó rọrùn tọ́lọ̀ wọn ti gbélé náà jẹ sábà bíi tí wọ́n fi ráàpù ní ọlọ́ọ̀ ní bẹ̀rẹ̀ sí àwọn. mo rò pé alábàbẹ̀ wọn alábàbẹ̀ wọn á gbé ewé tó ti ṣe ṣáájú wọn wà foríjì kan ọba ṣèyí máa tọ́wọ́ ọlọ́run lè foríjì pàtó náà òtún ká sídìí òtún síbi wọ́n ti ń na bílálà tọ́nà òtún ká sídìí òtún síbi wọ́n ti ń lẹ́kọ̀ọ́ páyà tètè tọ́ra foríjì kọ́ bọ́ wá sí ẹgbẹ́ mọ́ tọ́ ọba ṣe máa ń kọ́ lọ́ọ́ lè foríjì ọ̀ tọ́ba jẹ́ ẹrú tọ́ba wa lọ jẹ́ sí wípé wọ́n ti ó ti lọ́kọ ẹ̀rí tọ́ba tó wá ṣe sìnà báyìí náà dé tàbí fáyíṣà tọ́ba tó wá ṣe sìnà fáyíṣà bẹ́ẹ̀ sìnà ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní yàtá ìjẹ́ lẹ́sùnmá alàlùmọ̀sọ̀ láti mílẹ̀ làdá wọ́n ní irú ìlàjì ìyá àwọn obìnrin tó jẹ́ ọmọ alábí òun láti jẹ́ ẹ̀ àwọn obìnrin bẹ́ẹ̀. ọ̀nà wa mọ̀ làwọn ẹ̀ láwọn ọkùnrin àtọkùnrin tí wọ́n bá làwọn lè dìnnà pọ̀ tí wọn. bàtàyẹ dásílù mínà lè fi dámáyì àlùbáyé wà lọ́dún wọ́ọ̀lù mi. wọ́n níbi tábà ti gbá wọn mú. ọkùnrin àwọn ọkùnrin méjèèjì wọ́n ní táàsì wọn ni wípé àwọn méjèèjì wọ́n pa wọn ni abẹ́rẹ́ gbà wọ́n pa wọn ni àbí ká lé wọn kúrò nínú ìlú yẹnyẹ torípa anabi sallallahu alaihi wasallam anabi ni máa wà já tó wọn kú ẹntẹ bá rí yá amẹlú amẹlá káwọn mẹlú tó ń ṣe tí àwọn àjọ lùkù ṣe kí ni táwọn àjọ lùkù ṣe ọkùnrin àti ọkùnrin bá ara wọn láti tọ anabi ni fáwọn kò wúlò bá ilà wà lẹwà kò wúlò lẹbi ẹni tí ń ṣe àtẹ ọkùnrin tí wọn ń ṣe é fún anabi ni ká pa àmì èyí wọn máa wà padàbà àwọn àgbẹ̀ ọ̀rọ̀ ká sọ́lẹ̀ ẹ̀ka ni ó torí kíni torí wípé wọ́n fẹ́ da àǹzá òun nìyẹn tẹ́ ọkùnrin náà ti ọkùnrin náà ti lóyún lágbàáyé lẹ́yìn àti ọkùnrin tó ti lóyún ẹ̀ kọ́ sẹ́yìn gbọ́ ọkùnrin ti lóyún láyè àbáfin ti gbọ́ tiẹ̀ ọkùnrin ti lóyún láyé táwa yìí kọ́dà àwọn sọ pé sọ bẹ́ẹ̀ kẹrìnbà yìí pé wọ́n fẹ́ ayé ọ̀hún wọ́n ti kéde wọ́n fẹ́ da <laughs> ṣe ẹ̀ka ẹ̀rọ lè wọ́n tí wọ́n bá a lọ nítorí jẹ́ nẹ́ṣọ́rà tó ga lóko ní ọlọ́run ti máa tó da sára obìnrin ó ti mọ̀ yìí pé títí bẹ lára rẹ̀ ló lè máa gbé wọn dúró títí bẹ lára ẹ̀ òun ló lè tọ́jú ọmọ. ìbínú ọlọ́run náà wá àbíkọ́lọ́ ń sàánú wa. wàá máa sífọ́tò rẹ̀ لنا